الذي أكرم من خلقه إنسهم وأعز منهم أتقاهم وجعل الاختلاف في الألسن والألوان مجرد شعار تعارف أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله اتقوا الله حق تقاته واعلموا أن العصبية والعنصرية دعوة إبليسية تسين يسين بها الشيطان إعجاب المرء بنفسه وحسبه وعصله في نفوسهم كما قال الله تعالى عن إبليس أعوذ بالله من الشيطان الرجيم قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين عباد الله اعلموا أنكم من آدم وآدم من تراب لا فضل لعربي على عجمي ولا فضل لعبيد أو الأحمر على الأسود ولا للأسود على الأبيض والأحمر ولا لقبيلة على أخرى إلا بتقوى فإن أكرمكم عند الله أتقاكم ولم يجعل ربكم ميزان تفاضل بينكم على أساس العنصر أو اللون أو اللسان فاتقوا الله عباد الله لعلكم تفلحون عباد الله اعلموا أنه من آيات الله تعالى اختلاف ألسنتكم وألوانكم لتتدبروا في قدرة الله تعالى على الخلق ولتتعارفوا فليس ذريعة إلى العداوة والبغضاء والتفاضل بينكم قال الله سبحانه وتعالى يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وقوله تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيباً عباد الله لا يسخر بعدكم من بعد على أساس لونهم أو لسانهم أو غيرهما مما جبلهم الله عليه قال الله تعالى محذرا عن ذلك يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtúndúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ní ẹ̀kan sí ọba alágbára ọba ológo jùlọ ọba tí ó ń kíyèsí àwọn ẹ̀dá ní gbogbo àyè ọlọ́run ọba yìí náà ni ọba tí a dúpẹ́ fún ọba yìí lọba tó dá gbogbo ẹ̀dá ènìyàn nú wọn ní àlìjẹ̀nú ní èèrà ní ẹranko ní olópọ́n ẹ̀dá ọmọnìyàn lé ju gbogbo ẹ̀dá tó dá lọ láàrin gbogbo ọmọnìyàn náà ẹni tó wá lápọ̀nlé jùlọ lọ́dọ̀ ọlọ́run òun náà lẹ́ni tó wá bẹ̀rù ọlọ́run ọpẹ́ fún ọlọ́run ọba ọba tó gbọ́lá fún ìbẹ̀rù ọlọ́run ju èyíkéyìí lọ nínú tá a fi ń ṣe fàárí ju èyíkéyìí lọ nínú tí ọmọnìyàn fi ń ṣe ìyàtọ̀ láàrin ara wọn síra wọn yíyàtọ̀ síra wa nínú èdè yíyàtọ̀ síra wa láwọ̀ yíyàtọ̀ síra wa lórílẹ̀-èdè àbí nínú ìlú tó ní kálukú ti wá ọlọ́nkàn ṣèyàn bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àmì táfi máa dára wa mọ̀ ni ọlọ́run ọba yìí lọ́ba tí a dúpẹ́ fún òun lọ́ba àkọ́kọ́ òun lọ́ba àbẹ̀rẹ̀ òun lọ́ba òpin gbogbo nǹkan pátápátá mo jẹ́rìí nítòdodo pé kò sẹ́ni tíjọ sí tọ́ sí àfi ọlọ́run ọba Allah mo sì jẹ́rìí pé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run ọba ní í ṣe ẹrúsìn ọlọ́run ọba sì ní pẹ̀lú ọlọ́run bá wa ṣàlékún àti ìgẹ̀rẹ́ fún ànábì sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ àwọn àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa ẹ̀yin ẹrúsìn ọlọ́run bẹ̀rù ọlọ́run ọba di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa bó ti tọ́ àti bó ṣe yẹ ẹ lọ wípé ń tá pè ní ẹlẹ́yàmẹ̀yà ìṣesí kan àbí mo lóore jù ọ lọ látara àwọ̀ mi àbí mo lápọ̀nlé jù ọ lọ látara èdè tẹ́mi ń sọ tó yàtọ̀ sí tiẹ̀ eléyìí náà ń pè ní ẹlẹ́yàmẹ̀yà ìṣesí yìí èṣù òun e kalẹ̀ èṣù yóò wá gbé sẹ́mi yóò mọ wúra rẹ̀ kó ń dáa ju ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó jẹ́ ká mọ ìpìlẹ̀ ìṣesí yìí nínú alukur'an kábà lè màmà dájú wípé èṣù ló pilẹ̀ rẹ̀ ìgbà tí ọlọ́run ọba dá ànábì adam aleyhi salatu wassalam ọlọ́run pa gbogbo àwọn mọ̀lẹ́kà láṣẹ pé kí wọ́n tẹríba ká sì forí kalẹ̀ fánábì adam aleyhi salatu gbogbo àwọn mọ̀lẹ́kà ni wọ́n tẹ̀ láṣẹ ọlọ́run àyàfi ṣaitan iblis òun ò forí kalẹ̀ ọlọ́run wá ń bi léèrè pé ìrẹ ibilis èwo ló dé tó forí kanlẹ̀ fún ẹ̀dá tí mo dá fúnra ara mi pẹ̀lú ọwọ́ mi ṣé gbéraga ló débẹ̀ ni abówóra rẹ pé wọ́n lọ ga ju gbogbo àwọn tó kù lọ ìbéèrè tọ́lọ́ ń béè lọ́wọ́ èṣù lélẹ́yìí níjọ́ náà èsì tẹ́sù sì fún ọlọ́run òun lè ká mọ̀ wípé gbogbo ohun tí ń jẹ́ ẹlẹ́yàmẹ̀yà láyé èṣù ló bẹ̀rẹ̀ rẹ̀ ní tẹ́sù sọ níjọ́ náà ni wípé ìrẹ ọlọ́run ana khairun minhu èmi dáa ju ádámà lọ mo lóore jùlọ mo pàtàkì jùlọ ní tẹ́yìn ó rò ní pé báyá níbẹ̀rù ọlọ́run ló fẹ́ sọ ni ṣùgbọ́n tẹ́sù sọ́njọ́ náà ni wípé ó dá mi látara àná èṣù fi dídá rẹ̀ ju ádámà lọ ó fi tì síbi ìpìlẹ̀ ibi tọ́lọ́run ti dá. ó ní mo lóore jùlọ nítorí pé ìpìlẹ̀ tó ti dá èmi iná ló fi dá mi ó sì dá lati láti ibi bó wá ní iná bó ni ó ṣe máa tẹríba fún èpẹ̀ eléyìí ni tí wọ́n ń pè ní ìgbéraga eléyìí náà ń pè ní ìbẹ̀rẹ̀ ẹlẹ́yàmẹ̀yà nítorí pé ẹni tó funfun ìdí tó fi ń wọra rẹ̀ pò ń dáa lọ òun náà ni wípé àwọ̀ ti bẹ́ẹ̀ sì ni òun gbàgbé ni àbúnsà ìmọ̀kan ni ìwọ́kọ́ lọ sọ fọ́lọ́hun kò sí ọ funfun bẹ́ẹ̀ sì ni ẹni tó dúdú náà òun náà kọ́ lọ sọ fọ́lọ́hun pé kò sóò ní dúdú iṣẹ́ ẹ̀tọ́ ọlọ́run nìyẹn ẹnìkan ibi ṣe fà ṣètọ́n níjọ́ ta wí yìí ní tó ń sọ fọ́lọ́hun ni kò ń dáa ju ádámà lọ ipò tó ń wà ó gbúdọ̀ ju tiẹ̀ lọ nítorí pé ibi iná ló ti dá òun ó sì dá ádámà láti ibi ìpẹ́ eléyìí gan ni ìbẹ̀rẹ̀ ìjẹ́ ẹlẹ́yàmẹ̀yà eléyìí ni ìbẹ̀rẹ̀ torí pé tá ń pè ní ẹlẹ́yàmẹ̀yà o náà ni kó mọ wúra rẹ kó dáa ju ìran míì lọ kí funfun kan wúra wọn páwọn dáa ju dúdú lọ eléyìí ó máa ń ṣẹlẹ̀ káàkiri ní gbogbo àgbáyé hátà tó fi dọ́dọ̀ àwọn ìran lárúbáwá gan ìmọ̀ wẹni tó dúdú gẹ́gẹ́ bí ẹni pé kò lè sóore kankan lára rẹ̀ eléyìí ìlànà tí ṣùgbé kalẹ̀ ní látọ̀jọ́ ti pẹ́ kọ́lá mí ń bẹ bọ́bá ń kírun bọ́bá fẹ́ kan funfun mi yóò sì máa yẹ ẹsẹ̀ rẹ̀ kò ní fi ẹsẹ̀ rẹ̀ kan ẹsẹ̀ òun bóyá dúdú ràn án lẹ́sẹ̀ ṣe nǹkan ẹjọ́ òdì sìn ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ilà máa rọ́ọ̀ṣì máa àfi àwọn tí ọlọ́run bá ní kí funfun máa wora rẹ̀ kó ń dáa ju dúdú lọ àbí kí dúdú máa wora rẹ̀ kó ń dáa ju funfun lọ àbí kẹ́nìkan máa wora rẹ̀ látara èdè tó ń sọ kó ń dáa ju ẹlòmíì tí ò lè sọrú èdè tó ń sọ yẹn lọ gbogbo eléyìí ìlànà èṣù ni èṣù ló bẹ̀rẹ̀ irú nǹkan bẹ́ẹ̀ nígbà tó wora rẹ̀ kó ń dáa ju ádámà lọ látara ìpìlẹ̀ ibi tá a ti dá bẹ́ẹ̀ sì ni èṣù gan kọ́lọ́sọ fọ́lọ́run pé dá mi láti bi náà ó wu ọlọ́run ló dá bẹ́ẹ̀ ìyẹn ò wá tó ihun téèyàn bá ní kápá lé lérí lèèyàn fi máa ń ṣe fáàlì kì í ṣe nǹkan tó ipọ́ ọlọ́run ló ní kápá bó ṣe ṣe ó wu ọlọ́run ló sílẹ̀ aláwọ̀ funfun ó sì wu ọlọ́run ló dá ẹlòmíì sílẹ̀ aláwọ̀ dúdú kò sí fi wura rẹ̀ màlàkejì lọ lẹ́ẹ̀fì rí i pé lọ́pọ̀lọpọ̀ ọgbà tí wọ́n bá fẹ́ ṣe àpéjúwe àwọ̀ dúdú òun ni ó ṣe tán bá fẹ́ ṣe fíìmù tán bá fẹ́ ṣe sù ẹ rí i pé dúdú lè sun ọ̀jẹ̀ kò ní jáláwọ̀ funfun bákan náà ìròrí náà ó lapa lọ́dọ̀ tí wá ń bì adìẹ tí ọba lọ ńlẹ̀ á sọ̀pádìẹ ìbílẹ̀ èyí tó bá tóbi alágiriki bẹ́ẹ̀ sì ni ìlú èbúkọ́ náà ti sin adìyẹ wọn nínú léhùn náà ni ẹ ti sìn ṣùgbọ́n ẹ̀ ní pòun níbílẹ̀ ẹ̀làgìrìkì so gbogbo àwọn nǹkan wọ̀nyí kí a máa ṣàfitì àbùkù ká máa ṣàfitì ìyẹpẹrẹ àbí ká máa ṣàfitì títóbi sáwọn èèyàn kan látara ìpìlẹ̀ àwọ̀ wọn àbí látara ìpìlẹ̀ bọ́lọ̀ ń ṣe dá wọn èdè tí wọ́n ń sọ àbí agbègbè ibi tí wọ́n ń gbé eléyìí kò láyè rárá bó ti wọlé kọmọ nínú Islam ó wu Ọlọ́run ló dá Yorùbá sílẹ̀ Yorùbá pílẹ̀ Yorùbá ni wọ́n máa gbé ó sì wọ ọlọ́run ló dá haúsá síbi tó ń gbé o ó sì wọ ọlọ́run ló dá ibo síbi tí ó máa gbé kò sí nǹkan tí yorùbá gbúdọ̀ fi wúra rẹ̀ kó ń dájú ibo lọ kò sì sí nǹkan tí ibo gbúdọ̀ fi wúra rẹ̀ kó ń dájú haúsá lọ bẹ́ẹ̀ sì ni kò sí nǹkan tí yorùbá gbúdọ̀ fi rẹ̀ kó ń dájú haúsá lọ haúsá náà gbúdọ̀ wúra rẹ̀ kó ń dájú yorùbá lọ nítorí pé gbogbo tẹ́ fẹ́ fi ṣe fáàrí yìí kò sọ́wọ́ yín bẹ́ẹ̀ ó wu ọlọ́run ló sọ ní kálukú bó ṣe ṣe sáàyè tó wà ẹ̀yin ẹrú san ọlọ́run àwọn nǹkan tá a sọ yìí in tó máa ń bí ẹlẹ́yàmẹ̀yà nù àì òye sọmọ ìlú mi òye sọmọ orílẹ̀-èdè mi òye ṣẹlẹ́dè mi òye funfun òye ṣaláwọ̀ mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí àwa a máa fọ oríṣiríṣi ìdààmú a máa fọ oríṣiríṣi fìtínà kódà ó lè ṣokùnfà káwọn èèyàn ó gbẹ̀mí ara wọn èèyàn rúsan ọlọ́run ẹ ká lọ mọ̀ wípé ìròrí yìí ibi tó ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ èṣù ni o gbàtẹ́sù sọ eléyìí tán ọlọ́run bá wá nítọ̀ tó bá rí bẹ́ẹ̀ ọ̀hún sọ fọ́lọ́run in tó ṣe pọ́lọ́run ọba mọ̀ jù ọ lọ sẹ́sù ni ó sì máa sọ fọ́lọ́run ibi tọ́lọ́run ti dá sẹ́sù ni ó sì máa sọ fọ́lọ́run ibi tó ti dá Adam ọlọ́run mọ eléyìí ju èṣù lọ kó tó sọ wípé kéṣù tẹríba fún Adam èṣù ṣègbéraga ó ń fẹ́ máa ṣàlàyé fọ́lọ́run bí ẹni pọ́lọ́run ò mọ in ti ń sọ ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ fakhruj minha jáde kúrò nínú òkè ìmọ̀ ọlọ́run ìyẹn túmọ̀ sí pé gbogbo ẹni tó bá jó nígbèraga abẹ́ni tó bá ń ṣe lẹ́yàmẹ̀yà kò sí nínú ìkẹ́ ọlọ́run subhanahu wa ta'ala wa inna alayka la'anati ila yawmiddin ọlọ́run sọ fésù wípé tálìkì àmọ́ ọlọ́run ó fi tó táyé òfin ní jáyé mọ́ abẹ́ ìbínú èmi ọlọ́run ló mà wá látijọ́ náà èṣù fi di ẹni làánà títí dé ẹ̀yàn rúsan ọlọ́run ẹ̀ṣẹ̀ wo lè súṣẹ̀ ó pèpè sí ẹlẹ́yàmẹ̀yà ó wúra rẹ̀ kó ń dájú ádámà lọ láti pìlẹ̀ ibi tọ́lọ́run ti dá anábì ádámù alayhi salatu wassalam ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ ká mọ̀ yí pé gbogbo wa pátá láti ọ̀dọ̀ baba ńlá wa ádámù ńlá ti wá o ádámù náà kò sí fàárí kankan inú ìpẹ́ ti dá kò sọ́lá fún lárúbáwá lérí ẹni tí èsì lárúbáwá bẹ́ẹ̀ sì ni kò funfun bẹ́ẹ̀ sì ni ẹni tí èsè funfun náà òun náà lọ́lá lórí funfun haúsá ò lọ́lá lórí yorùbá yorùbá ò sì lọ́lá lórí haúsá bẹ́ẹ̀ náà ni àwa méjèèjì àlọ́lá lórí yíbò yíbò ọ̀lọ́lá lórí wa ìntọ́lọ́wọ́n bá kà sí tí èèyàn fi lọ́lá lọ́dọ̀ rẹ̀ òun náà lẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run bọ́ bá ṣe èèyàn dúdú ló bẹ̀rù ọlọ́run ó mà lápọ̀nlé lọ́dọ̀ ọlọ́run ju aláwọ̀ funfun kódà kó jẹ́ ìran ànábì muhammad sallallahu alayhi wa sallam tí ò bá ti bẹ̀rù ọlọ́run ẹni tó dúdú tó bẹ̀rù ọlọ́run ó lápọn ìlọ́dọ̀ ọlọ́run jùlọ ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọlọ́run ọbọ̀ fi àmì títóbi àpọ́nlé àgbéga iyì lọ́dọ̀ tiẹ̀ ọlọ́run ò fi sínú ìrántí èèyàn ti wá o bẹ́ẹ̀ sì ni kò fi sínú àwọ̀ tí ń bẹ lára èèyàn bẹ́ẹ̀ sì ni kò fi sínú èdè tí èèyàn ń sọ ọlọ́run ọba fi ìntàfímọ̀ ńlá jùlọ níwájú rẹ̀ ọlọ́run fi sí abẹ́ ìbẹ̀rù ọlọ́run lọ́lọ́wọ́n bá fi ní ẹni tó lápọ̀nlé jù lọ́dọ̀ wọn ọlọ́run òun náà lẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ẹ̀yẹ rúsan ọlọ́run bẹ̀rù ọlọ́run bá dọwọ́ wa o ká lè lápọ̀nlé níwájú ọlọ́run ká sì lè jẹ́ ẹni yìí ká lọ mọ̀ wípé yíyàtọ̀ láwọ̀ tá a yàtọ̀ yíyàtọ̀ lédè tá a yàtọ̀ yíyàtọ̀ níbi kọ̀ọ̀kan tọ́lọ́run ní kíkó wa máa gbé àmì ló jẹ́ kábàá títóbi ọlọ́run lórí dídẹ́dàá bákan náà kábà lè dára wa mọ̀ ni bá a ṣe ń sọ pé àwọn èèyàn kan pupa àwọn èèyàn kan funfun ẹ̀yẹ rúṣin ọlọ́run àwọn funfun náà wọ́n tún yàtọ̀ síra wọn bí wọ́n bá kó funfun kalẹ̀ ẹ̀ torí wípé wọ́n tún yàtọ̀ síra wọn àwọn funfun tèèbó ń bẹ funfun ti lárúbáwá ń bẹ funfun ti àwọn ará turkey ó tún yàtọ̀ ti àwọn chinese ó tún yàtọ̀ ọ̀nà tí india ń fi pupa láàrin dúdú àti pupa tí wọ́n yí papọ̀ bẹ́ẹ̀ yóò tún mọ̀ pé India lélẹ̀ ṣùgbọ́n gbogbo wọn náà a máa ní funfun ni wọ́n funfun ni wọ́n nínú funfun náà wọ́n tún yàtọ̀ wọ́n tún yàtọ̀ wọ́n tún yàtọ̀ bákan náà nínú dúdú báwa ṣe la dúdú yìí tá a bá tún wà lẹ́gbẹ̀ẹ́ ẹlòmíì pupa tún ni wá ọlọ́run tún fi ìyàtọ̀ ìyàtọ̀ ìyàtọ̀ ìyàtọ̀ sí i bọ́lọ́run ṣe dá gbogbo àwọn nǹkan tó dá yìí ọlọ́run fẹ́ jẹ́ ká fi mọ̀ títóbi ọlọ́run kì í ṣe pé kẹ́nìkan fi wúra rẹ̀ ó ń lọ́lá ju ẹnìkan lọ kìí ṣe pé kẹ́nìkan fi wúra rẹ̀ pò ní ju ọlà kejì lọ ìtọ́lọ́wọ́n bá ń wò tọ́lọ́wọ́n sì fi pọ́n èèyàn létí fi ń ṣèyàn lẹ́ni àpọ́nlé lọ́dọ̀ rẹ̀ kò náà ní bẹ̀rù ọlọ́run ẹ̀yẹ rúsan ọlọ́run àwọ̀ wa èdè wa ààyè tí ọlọ́run bá dákó wá wa sí ìyẹn ò tó fún wa láti lè máa bí èdè àìyedè ilẹ̀ láàrin wa kò yẹ kó máa bí ọ̀tá bẹ́ẹ̀ sì ni kò yẹ kó máa bí ìgbọ́lá fúnra ẹni jura wa lọ ọlọ́run sọ nínú alukur'an alkarim ọlọ́run ọba ni mo pe ẹ̀yin èèyàn èmi ni mo dá yín látara akọ àtabo ìyẹn adam àti hawa aleyhi masalatu wasalam ọlọ́run ọba tún wá fi yé wa nínú alukur'an olóhun ṣe wá ní ìran ìran òun ṣe wá ní ìdílé ìdílé orílẹ̀-èdè wa ó mọ yàtọ̀ síra wa ìlú tí kó wa wá ti wáyé ó yàtọ̀ ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ kábàá lè dára wa mọ̀ ní o ẹni tó lápọ̀nlé jùlọ lọ́dọ̀ ọlọ́run oná lẹ́yìn tó bá bẹ̀rù ọlọ́run ọlọ́run sọ láyé mi inú alukur'an alkarim ọlọ́run ni mo pe ẹ̀yin èèyàn ẹ̀pá ẹ̀ ọlọ́run ọba yín ọba tó dá yín láti bí ẹ̀mí kan ṣoṣo ìyẹn anabi adam aleyhi salatu wa salam bákan náà ọlọ́run tún mú jáde látara adam ìyàwó rẹ̀ hawa bákan náà ọlọ́run ọba tún mú jáde látara àwọn gbogbo wa pátá ọlọ́run mú wa jáde látara adam àti hawa ọlọ́run ni ẹ̀pá ẹ̀ ọlọ́run ọba tó ti kóhun lẹ́ fi máa ń bẹ̀rẹ̀ yín ẹ sì páyà ọlọ́run nípa okùn ẹbí ẹ má jẹ́ ó jẹ́ alátọwọ́ yín dájúdájú ọlọ́run ọba ọba tó ń rí yín ni o àyà yìí náà ó ń pè wá sákèésí ká lọ mọ̀ wípé ìpìlẹ̀ wa ibì kan náà ni gbogbo wa ti ṣẹ̀wá o àti dúdú wa àti funfun wa àti haúsá wa àti yíbò wa àti yorùbá wa kullukum min adam gbogbo yẹn pátá látara ànábì adam àti ìyá wa hawa ẹ̀yẹ rúṣan ọlọ́run kò sí ìdí kan tó fi lè máa ṣe fáàrí àbí kó o máa fẹ́ nìkan ṣe ẹ̀yẹ yálà látara èdè rẹ̀ ni àbí látara àwọ̀ rẹ̀ ni àbí látara inú ìran tóun ti wá kò sí gbà láàyè fún wa láti lè máa fẹ́ nìkan ṣe ẹ̀yẹ nítorí pọ́lọ́run tó dáa sínú ìran tó dáa síhun ó mọ̀ ìdí tó fi dáa síbẹ̀ o ọlọ́run tó fún láwọ̀ tó fún ó mọ̀ tóun fi fún láwọ̀ náà torí pé ẹni tí wọ́n fi ń ṣe ẹ̀yẹ yìí ó mọ̀ lè jẹ́ ẹni tó lápọn lọ́dọ̀ ọlọ́run ju ọlọ́run ọlọ́run sọ nínú alukur'an alkarim ọlọ́run ni mo pè yín onígbàgbọ́ òdodo ẹ má máa fi ẹnìkan sí yẹ̀yẹ́ bákan náà ẹ̀yin obìnrin ẹ má fi apá kan yín ẹ má fi ara yín sí yẹ̀yẹ́ torí pé ẹni tẹ́ ń fi sí yẹ̀yẹ́ yẹn ó ṣeé ṣe kó ṣe kó ń lo lóore jù lọ́dọ̀ ọlọ́run jù yín lọ ọlọ́run ni ẹ má yọ sùtì ètè síra yín ẹ má pera yín ní okọ tí ò dáa lẹ́yìn ìgbà tẹ́ ti gbọ́ ọlọ́run ọba gbọ́ ẹ̀yẹ́rú san ọlọ́run bí wàhálà bá dé bí ìjà bá dé olóòkọ tí Yorùbá pa Haúsá bí wàhálà bá dé olóòkọ tí Haúsá náà mọ̀ pé Yorùbá ní ti àbùkù ní ti ìyẹpẹrẹ ó lè ti Ìbò náà pè Ọlọ́run ni ẹ mọ̀ pera yín ní orúkọ àbùkù ní orúkọ ìyẹpẹrẹ Ọlọ́run ni gbogbo ẹnikẹ́ni tí ò bá lọ tọrọ àforíjìn tí ò bá lọ túbá tí ò bá lọ jáwọ́ ń bẹ̀ fọ́kùlẹ̀ àhíkà omobdọ́ọ̀lẹ́mùn Ọlọ́run ni gbogbo orú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn ni alábòsí ẹ̀yẹn rúṣin Ọlọ́run ó dọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wá ká lọ màmà dájú wípé béèyàn bá fẹ́ sọ pé òun nípò ìbẹ̀rù ọlọ́run lèyàn lè fi nípò wájú ọlọ́run kì í ṣe inú ìran tó ti wá bẹ́ẹ̀ sì ni kì í ṣe àwọ̀ rẹ bẹ́ẹ̀ sì ni kì í ṣe èdè rẹ èyí téèyàn fi máa ń níyì téèyàn fi ń ní àpọ́nlé wájú ọlọ́run bó o bá ṣe bẹ̀rù ọlọ́run ọba sí ni ẹ̀yẹn rúṣin ọlọ́run ní tá à ń pè ní ẹlẹ́yàmẹ̀yà yìí iṣẹ́ èṣù tó lágbára ni ó fẹ́ẹ̀ mọ́ sí ìran téṣù ti ṣiṣẹ́ náà ó kàn wá lágbára jura wọn lọ kò sí ìran nínú ìran ọmọnìyàn tẹ́ ẹ̀ ní bẹ́ ẹlẹ́yàmẹ̀yà ń bẹ̀ bẹ́ẹ̀ bá dọ́dọ̀ haúsá ẹ bá ìwẹ̀ ẹlẹ́yàmẹ̀yà láàrin wọn bẹ́ẹ̀ dáàrin yorùbá ẹ bẹ̀ ẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ dáàrin yíbò ẹ bẹ̀ ẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ dáàrin orílẹ̀-èdè kan sí orílẹ̀-èdè míì ẹ bá ìwẹ̀ ẹlẹ́yàmẹ̀yà lọ láàrin funfun sí dúdú ìwẹ̀ ẹlẹ́yàmẹ̀yà lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n nífẹ̀ẹ́ sí o gbogbo wa pátá látara ànábì ádámù la ti wá gbogbo wa náà pátá inú ìpẹ̀ la ti wá a sì padà sínú ìpẹ̀ abẹ́lẹ́wọ̀n ọba subhanahu wa ta'ala kọ́mọ́tà ẹ̀ sọ wa níbi ìwà ẹlẹ́yàmẹ̀yà. الحمد لله الذي خلق الإنسان فسوى ومن أي صورة شاءها ركبا وركب في أخلاق وعادات تتلائم وبيئته الجغرافية ثم الصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم القائل ليس منا من دعا إلى عصبية وليس منا من قاتل على عصبية وليس منا من مات على عصبية اللهم صل وسلم عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فيا عباد الله فإن ديننا الحنيف يدعو إلى العدل والإنصاف في الحكم بين العباد من غير تفريق على أساس اختلاف الدين أو الألوان قال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا أقرب للتقوى عباد الله اعلموا بأن عقيدة التوحيد تجمعنا ودار الإسلام تؤوينا لا فخر لنا إلا بطاعة الرحمن ولا عزة ولا كرامة لنا إلا بالإيمان فنحن قوم أعزنا الله بالإسلام فمهما ابتغينا العزة بغيره أذلنا الله فما فائدة انتساب امرأة نوح وامرأة لوط بنبي الله ولقد أعز الله تعالى امرأة فرعون بالإيمان ما عنها في هجر عدو الله عباد الله إذن فلا ينفوك نسبك شيئا في دين الله تعالى عباد الله لا تدخل العصبية في مجتمع إلا فرقته ولا في صالح إلا أفسدته ولا في كثير إلا قللته ولا في قوي إلا أضعفته وما نجع الشيطان في شيء مثل ما نجح فيها شب عليها الصغير وشاب عليها الكبير وتبناها أثالة المجتمع روى حذيفة رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم أنه قال كلكم بنو آدم وآدم من خلق من تراب ولينتهين قوم يفخرون بآبائهم أو ليكونن أهون على الله من الجعلان أخرجه البزار وصححه والألباني عباد الله إن ترك هذا التعصب للجنس أو اللون أو اللغة يجعل المسلم عالميا أخوه من يكون على دينه ولو كان في أقصى الأرض لهذا جمعت العقيدة الإسلامية صحيب الرومي وبلالا الحبشي وسلمان الفارسي وأبا بكر العربي القرشي تحت راية واحدة واعلموا عباد الله بأن هذه أمتكم أمة واحدة وربكم واحد وقبلتكم واحدة ورسالة الرسل واحدة فاتقوا الله عباد الله لعلكم ترحمون adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run àtúndúpẹ́ fún ọlọ́run ní ẹ̀ka sí ọlọ́run tó dá ẹ̀dá ọmọnìyàn ó dá wa lọ́nà tó wù o wù ú nínú ọlá ńlá rẹ̀ pé dúdú lòun fẹ́ káwọ̀ ó mú láwọ̀ ó sì ṣe funfun àwọn èèyàn mọ̀ ọ̀gbá ah, ṣé kìí ṣe páfin ni àfinlélé ìfẹ́yàwó yóò sì tún máa jẹ́ bí àmì kan láàrin wa tí funfun náà bá bímọ tó dúdú òun náà yóò mọ̀ sí lè pé ah bó ló ṣe jẹ́ báyìí bó tilẹ̀ jẹ́ pọ́lọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga ọlọ́wọ́n a máa ṣe bẹ́ẹ̀ dúdú funfun nìyá funfun ní bàbá wọn a sì bímọ kalẹ̀ a dúdú ju táyà ọkọ̀ lọ ọlọ́run fẹ́ fi ya pé òun lòún ní àwọ̀ òun lòún fún wa láwọ̀ tó wù wá ló fi jẹ́ pé àìmọ̀ ọlọ́run àìníkan ṣe àìmọ̀kànmọ̀kàn ló mú gbogbo àwọn èèyàn tí wọ́n ń yí wọn padà ẹlòmí ara ìròrí wọ́n ń pe kinní kan ní ṣe oòrùn nọ́kùsì inferiority complex ìtọ́lọ̀ ń dá mọ́ ọkọ́ mọ́ tẹ ọlọ́run kọ́ ọ máa fojú àbùkù wora rẹ pẹ̀lú nǹkan tó ṣe pé ìwọ kọ́ ló ṣe ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run dá ọlẹ́dàá dúdú ọ̀wá ló ń bóra wọ́n fẹ́ dàbí ìbò jẹ̀mọ́ níjọ́ wo lè bú lọ ń fi èédú kúnra tó ló fẹ́ dúdú ọlọ́run tó dá wa ó fi àwọ̀ sí wa lára lọ́nà tó wù ú tó sì nídìí tó sì nídìí torí tọ́lọ́wọ́n bá fi ṣe bẹ́ẹ̀ ọlọ́run báyìí ibi tó dá ẹnì kọ̀ọ̀kan wa sí ó ní í ṣe pẹ̀lú ìwà wa ó sì ní í ṣe pẹ̀lú àláàdà wa ó ní í ṣe pẹ̀lú ìṣesí wa. Si lápèjúwe láwùjọ táwa wà yìí làwa ti mọ wípé kéèyàn ó fẹ́yàwó kíyàwó dáná oúnjẹ fọ́kọ ẹ̀ abẹ́ẹ̀kọ́ ó sì ń lọ ibi iṣẹ́ kó bọ̀ fọṣọ yóò ṣe tìdùnnú tìdùnnú yóò bọ̀ fọṣọ tó bá tún dé kẹ́yìn pé àwọn aṣọ yìí òun ti bá yín fọ yóò tún lọ abẹ́ẹ̀kọ́ ó ṣe déédéé pẹ̀lú àṣà wa ṣùgbọ́n bí yẹn bá fọ́mọ òyìnbó kò lè bọ́ fọṣọ tó bá ní ó bọ́ ọ fọṣọ kẹ́yìn mọ̀ gbà ah, ṣé ìwé nǹkan ń ṣe ó wọ́n sì mọ bá fọṣọ kò lè bọ́ fọṣọ ọ fọsọ rẹ fúnra rẹ àbíkó ọlọ́kọ́ fún ẹ tí ó bọ̀ fọ ọrọ pé dáná oúnjẹ fún mi kò sí yẹn nínú dáná oúnjẹ fún mi dáwọn Mr Big kan lọ ra tó jẹ kódà àwọn míì ń bẹ tó ṣe wípé ọkọ gba leaf níbi iṣẹ́ nítorí pòun fẹ́ mójútó ma ìyàwó jáde nígbà tó bí ìyàwó náà ó gba leave èyí tọkùnrin tóbìnrin àwọn ò ní rí sí tí ò da ọkọ náà ò tí ò da torí pé ó ní í ṣe pẹ̀lú kí ni o àṣà wọn níbi tí wọ́n wá ibi tọ́lọ̀ ń dá kó wá sí ó ní í ṣe pẹ̀lú ìwà wa yóò sì ní í ṣe pẹ̀lú àṣà wa ìdí nìyí tó fi jẹ́ pé rẹ̀ lómi tó bá pẹ́ ńlú èbò tó bá wá sáàrin wa ìwà rẹ̀ oníjọ ti wa torí pé ibi tó gbé yẹn àṣàun ó ti yí mọ́ lára òun náà ti yí mọ́ àṣà yẹn ìdí nìyẹn téèyàn bá lè ronú jinlẹ̀ dáadáa èyí ò rí pé gbogbo ibi tọ́lọ̀ ń dákó wa wá sí ó nídìí tó fi dá wa síbẹ̀ ó sì máa ń nílapa lérí ìwà wa àti lérí ìṣesí wa ìkẹ́ ọlọ́run àti ìgẹ́ rẹ̀ kó máa bá ànábì muhammad sallallahu alayhi wa sallam ẹni tó ń sọ fún anú ọ̀rọ̀ rẹ̀ wípé kò sí nínú wa ẹnikẹ́ni tó bá ń pèpè síbi ẹlẹ́yàmẹ̀yà bẹ́ẹ̀ náà ni kò sí nínú islam kì í sọmọlẹ́yìn ànábì tòótọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ń jà nítorí ẹlẹ́yàmẹ̀yà ìjà yorùbá àtàwùsá àwùsá àti yíbò lórí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà anábì ní kì í sọmọlẹ́yìn òun bákan náà gbogbo ẹni tá a wá rí pó kú ibi tó kú sí níbi tó ti ń jàjẹ ẹlẹ́yàmẹ̀yà ibẹ̀ lẹ́mí rẹ̀ ti tán ibẹ̀ ló kú sí anábì ní kì í sọmọlẹ́yìn òun tòótọ́ ọlọ́run bá wa sàlékún ìkẹ́ àti ìgẹ̀rẹ̀ fún anábì sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àwọn sọ̀hábà àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa o ẹ̀yin ẹrú islam ẹ̀sìn tó dáa ni o ẹ̀sìn tó mọ́ni ẹ̀sìn tó pèpè lọ síbi déédé àti dọ́gbandọ́gba ni kódà níbi dídájọ́ láàrin àwọn ẹ̀dá síra wa Islam ò fi àwọ̀ kò fi ṣe yàmẹ́yà lérí kádájọ́ òdodo bó bá ṣe pé funfun àti dúdú òun ni wọ́n gbéjà wá ẹni tí ó dájọ́ òun sì jẹ́ funfun tó bá yẹ pé ẹni funfun òun ló jàre òun náà ládàá rè fún kó bá yẹ pé ẹni dúdú òun ló jàre ẹni dúdú ládàá rè fún àwọ̀ wa ò gbúdọ̀ jẹ́ irinṣẹ́ àti máa sòpinya láàrin àwọn ẹ̀dá níbi kíni o níbi ẹjọ́ dídá kódà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹjọ́ dídá ẹ̀sìn gan ò gbúdọ̀ ṣe òpinya adájọ́ mùsùlùmí ni àwọn tó wá kẹjọ́ wá ẹnìkan mùsùlùmí ẹnìkan kì í ṣe mùsùlùmí torí pádájọ́ ti wá jẹ́ mùsùlùmí mùsùlùmí ló sì jẹ̀bi ó wá gbé ààrẹ fún mùsùlùmí ó wá dá ẹni tí ì ṣe mùsùlùmí lẹ́bi adájọ́ yìí dọ́gbandọ́gba a gbúdọ̀ ṣe pàápàá jùlọ níbi ẹjọ́ dídá láàrin gbogbo ẹ̀dá ọlọ́run ọlọ́run ọba sọ ní alukur'an kerim ọlọ́run ọba ní ìntò onílẹ̀mí sọmọlàkejì èdè àìyedè wà láàrin ìwà àti ẹ̀ ìwà àti ẹ̀ gbọ́ra yín ìyẹn ò gbúdọ̀ kọ dí ọ láti mọ̀ ṣe déédéé o ìwà àti ẹ̀ jọjọ múlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ara yín orí pé kì í ṣe mùsùlùmí wa ẹ̀ múlẹ̀ rẹ̀ mọ́jà kí ni yóò ṣe kẹfẹ́ rí ọlọ́run là ọlọ́run ó béèrè lọ́wọ́ rẹ̀ jọ́bí àkíyàmọ́ torí pé ẹ̀tọ́ rẹ̀ òun ló mú má tiẹ̀ gẹ́gẹ́ bó jẹ́pọ̀ náà ò gbúdọ̀ mú ẹ̀tọ́ tiẹ̀ náà kò gbúdọ̀ mú má tiẹ̀ kò gbúdọ̀ mú tiẹ̀ náà má tiẹ̀ eléyìí máa ń ṣẹlẹ̀ púpọ̀ láwùjọ wa lẹ́nu ẹbẹ̀ lọ́wọ́ bá ní tóbi rẹ̀ kọ́mọ́tà ìṣàánú wa kó bá a tún orílẹ̀-èdè wa ṣe lẹ́ẹ̀fì máa rí pàápàá jùlọ níbi tí ó bá ṣe pé àwọn tí wọ́n yẹ ṣe mùsùlùmí náà ń bẹ nídìí àṣẹ wọn aṣàbòsí fún mùsùlùmí lórí tí ó kan ṣàbòsí ẹnìkan bí mílíọ̀nù ìjọ kan wá bíi wọ́n ní ṣe mọ́sálásí ìṣó ní àpọ́fà mo ló ní níjẹ́ bá tó fẹ́ béèrè ẹ̀ tó béèrè nígbà wa parí tó fẹ́ sọ tán mo ní kó wo orí àpáta wọn àwọn chọ́ọ̀chì kan wà ń bẹ̀ sáwọn yẹn lápòrọ́fà àwọn olóhùn máa ní mo ní láyé wọn ò lè àpúrùfò orí àpáta fẹ́nìkan rí láyé ìjọba ò lè ṣe torí pé àpáta tẹ́ ẹ rí yẹn ara àwọn àlùmọ́nì orílẹ̀-èdè ni tó yẹ kó jẹ́ kébi èdè ti ṣe kínní kò tí ẹ̀yẹ́kẹ́ nìkan kọ́ kọ́lé síbẹ̀ anytime níjọba lè fẹ́ lò ó bó ṣe rí hun àwọn orílẹ̀-èdè tó yẹ pé òdo èyí nìkan ni wọ́n ní níta fi sọ̀rọ̀ ajé wọn ni lójú pé kò yẹ ká rí ọ̀nà kankan ní nàìjíríà tí wọn ò ní rẹ̀ kò yẹ kó rí ìtìjú ló jẹ́ èdè àwọn àpáta rí yẹn ìyẹn fi sòkúta tán fi dọ̀nà bẹ́ẹ̀ sì ni bitumen tí wọ́n fi sọ ọ̀dà tán fi ṣe ojú ọ̀nà níbi tọ́lọ́run se fún wa ní nàìjíríà dé ó ti pọ̀ nínú ilẹ̀ ó tún jáde fún rẹ̀ níbi tó pọ̀ dé bẹ́ẹ̀ bá dé nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ayé ọ̀nà ò dáa kí ló dé ọ̀nà òfin dáa ọlọ́run ọba kọ́mẹ́tẹ̀ wa mo wá ń sọ fẹ́ni náà ìjọ náà mo ní ọwá ní àwọn ti máa gba àpúrúfà mo dá ló ń bá sọ̀rọ̀ àpúrúfà lórí àpáta mo ní láyé ìjọba ò àpúrúfà ẹ ó ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe peter alápùrúwà alábòsí nìyí tó látara àdé eléyìí déédéé ó gbúdọ̀ máa wà lérí gbogbo nǹkan ọlọ́run ọ̀fẹ́ ká máa ṣẹlẹ́yàmẹ̀yà nípa tá a bá fẹ́ sòdodo àìṣẹlẹ́yàmẹ̀yà láti sọ bó ṣe yẹ kí nǹkan orí kódà ọlọ́run sọ fún Al-Qur'an Al-Karim tó bá ṣe wípé ẹni àwọn òbí wa àbáwọn ará ilé wa ní nǹkan kan sẹ́mọ́ lórí ká gbogbo ṣe rí náà nìyẹn ẹ̀yẹn rúsan ọlọ́run ọlọ́run ọba lòdì sí ìwà ẹlẹ́yàmẹ̀yà ọlọ́run ọba kò nífẹ̀ẹ́ sí o ọlọ́run ọ̀fẹ́ ká ṣe ẹlẹ́yàmẹ̀yà lórí àwọ̀ ọlọ́run ọ̀fẹ́ ká ṣe ẹlẹ́yàmẹ̀yà lórí èdè ọlọ́run ọ̀fẹ́ ká ṣe ẹlẹ́yàmẹ̀yà látara ìlú tí ẹnìkọ̀ọ̀kan ti wá ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ jẹ́ ká mọ̀ pé ìmọ̀ ọlọ́run lọ́kan ṣoṣo òun ló kó la ilaha illallah òun ló sọ gbogbo wa papọ̀ àti dúdú wa àti funfun wa àtàwùsá wa gbólóhùn la ilaha illallah òun ló sògbó àpapọ̀ bẹ́ẹ̀ yẹn bá sì ti wà láwùjọ táwọn èèyàn ti gbàgbọ́ yé gbólóhùn la ríra rẹ gẹ́gẹ́ bí ọmọ ẹ̀yà àwọn tó wà ń bẹ̀ ẹlòmíì máa ń sọ ń gbà kan àwùsá ah, kò sí bó ṣe nímọ̀ tó láyé àwùsá ò lè tì ọ́ wájú kó kírun ó sì ní iye ọdún tí mo fi ń kírun tí máa wà àwọn ni mo ń kírun ọ̀pọ̀lọpọ̀ àwùsá ṣùgbọ́n kì í ṣe pé ka generalize ẹ̀ bó ṣe ń bẹ nínú yorùbá ó wà nù haúsá náà bó ṣe wà nù gbogbo ìran kò sí ìran tẹ́sù orí nǹkan yẹn ṣe kódà tóbi dọ́dọ̀ lárúbáwá lárúbáwá èmi ti rí ọmọ lárúbáwá funfun tóun náà sì ń ṣe ṣe ẹlẹ́yàmẹ̀yà kan lórí yóò báyìí ọba tó fẹ́ kan tó bá ti kó tí ń pọ̀ yóò kó bàbá abilé rẹ̀ pé kí ló dé yóò ní wọ́n fẹ́ bàbá wa kà á yà kùránì fún tí wọ́n ní pé ẹ̀rọ wà bà yóò ní astagfirullah bí ẹni kò ti gbàgbé nǹkan yóò ní ah, ọlọ́run foríjì wọn ṣùgbọ́n ìwà ẹlẹ́yàmẹ̀yà ó ń bẹ nínú ẹ̀jẹ̀ kó wa àyàfi kéèyàn ó fi bẹ̀rù ọlọ́run kéèyàn ó fi tẹ̀ mọ́lẹ̀ nínú ẹ̀mí èèyàn ẹ̀yàn rúṣin ọlọ́run iyì àtàpọ́nlé tọ́lọ́run fún àwa mùsùlùmí níbi ìjọmọ̀ ẹ̀yà ibẹ̀ ló wà àti níbi ìtẹ̀láṣẹ ọlọ́run subhanahu wa ta'ala kò sí àpọ́nlé kan látara inú ìran tá a ti wá tó yẹ pé àpọ́nlé kan ń bẹ fún yàn látara ibi téèyàn ti wá ni kò yẹ kí ìyàwó ànábì Nuha kọ́ wọ̀ náà o kò yẹ kí ìyàwó ànábì Lut kọ́ wọ̀ náà ẹ wo ẹni tá a ṣàfitì wọn sí ìmọ̀ràtò náà ọmọ ìyàwó Nuha ìyàwó ànábì ọlọ́run ìyàwó Lut ìyàwó ànábì ọlọ́run ìjẹ́yàwó ànábì ọlọ́run ó tó fún wọn láti máa fi ṣe pé àwọn dájú obìnrin tó kù lọ ṣe mọ̀ kéyàwó ànábì ọlọ́run làwọn ṣùgbọ́n lọ́wọ́ ni wọ́n wọ̀ náà lọ́wọ́ jàpùkì àmì kí ni tí wọ́n fi wọ̀ náà torí pé kò sí iman kò sí bẹ̀rù ọlọ́run gbèsè ayé wọn tó ẹ́ pé èèyàn fẹ́ fi nǹkan kan ṣe fáàrí jàmá èyí tó ní fáàrí ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ibi tó ti wọ́ ò ní túmọ̀ bó o láàrin ìwà àtọ́ ọlọ́run ṣe rí nǹkan òun ló túmọ̀ ipò tó wà lọ́dọ̀ ọlọ́run subhanahu wa ta'ala tó bá rí bẹ́ẹ̀ yẹn rúsan ọlọ́run ẹ kẹ́ni kọ̀ọ̀kan wa ká jáwọ́ kúrò níbi ìwà ẹlẹ́yàmẹ̀yà o kúrò níbi ìmọ̀ awúrẹ́ ẹni dáájú ẹlòmíì lọ torí pé ẹlẹ́yàmẹ̀yà tẹ rí yẹn jama tó bá wọ kan yóò ba àwùjọ náà jẹ́ o bó bá kó sínú igbá àyà ẹni kan gbogbo dáadáa ṣe pátá gbogbo ni ó bákan náà bó bá bọ́ sí àwùjọ kan tó pọ̀ tèrò pọ̀ tí ó gbé ẹ̀kú sùmùsùmù tó bá wọbẹ̀ yóò tú bẹ̀ ká bákan náà bó bá kó sí àwùjọ àwọn èèyàn kan tí wọ́n lágbára tí wọ́n yé sọ̀lẹ̀ yóò padà sọ wọ́n dọ̀lẹ́ ni o èṣù nínú àṣeyọrí tèṣù rí ṣe láyé ọ̀kan ni ìwà ẹlẹ́yàmẹ̀yà jọmọ́ bá ṣe dọjọ́ kó yìí tọrọ ẹlẹ́yàmẹ̀yà bá dé á sì mọ̀ bára wájà a ti gbàgbé pé inú mọ́tálásí la wà ṣùgbọ́n tẹ́lẹ́yàmẹ̀yà bá dé ń sìn á kọ ẹ̀yìn síra wa ẹ̀yìn ẹrú sàn ọlọ́run ọlọ́run nìkan ló lè ka iye ẹ̀mí tó ti lọ lórí ìwà ẹlẹ́yàmẹ̀yà ọlọ́run ló lè mọ iye ẹni tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ tó ti jáde láyé lórí ìwà ẹlẹ́yàmẹ̀yà èyí tó ṣẹlẹ̀ láwùjọ wa lẹ́nujọ́ mẹ́ta yìí nílùú Ifẹ̀ ẹ̀yẹrú sin ọlọ́run ọlọ́run nìkan ló lè sọ iye ẹ̀mí tó lọ sí tá a bá sì wo gbogbo ẹ̀ náà á pé n tó bí náà ẹlẹ́yàmẹ̀yà òun náà gbogbo táwọn èèyàn ń sọ ń pa rẹ̀ wallahu alam àwọn ò sí ń bẹ́ẹ̀ ṣùgbọ́n gbogbo tí wọ́n rí kí wọ́n sọ náà tẹ́ bá gbé lọ wájú tẹ́ gbé lọ ẹ̀yìn ẹ padà bá lórí wípé ẹlẹ́yàmẹ̀yà náà ló bì gbogbo ìgbà tí ìwẹ̀ ẹlẹ́yàmẹ̀yà tó bá ti ń wà láwùjọ ọmọnìyàn kò lè bí dáadáa aburú òní yóò máa bí ó wá dọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ìrankíran àbí ìlúkìlù tó bá ti ń sọ páyé òní gba àlejò nínú ìlú òun àlùbáríkà ò lè wà nínú ìlú ọ̀hún súnà tọ́lọ́ ni gbogbo èyíkéyìí nínú ìran èyí táwọn South Africa ń ṣe lọ́wọ́ ń sìn ní tí wọ́n fi parun kò náà ṣe gbogbo ìran láyé tó bá ti ń sọ pé bóò ni tàlejò ṣe jẹ́ nínú ìlú ẹ sọ fún irú ìlú bẹ́ẹ̀ pé àlùbáríkà ọlọ́wọ́n bọ̀ lè dúró ń bẹ̀ wọ́n bí ànábì nínú ìlú Mẹ́kà jẹ̀mọ́ níbo náà ti gba ànábì lálejò Madina ni ànábì tọrọ àlùbáríkà púpọ̀ fáwọn ará Madina bẹ́ẹ̀ yẹn bá sì dé Madina lẹ́nu èyí ò rí pa àlùbáríkà tá ànábì tọrọ wà ń bẹ̀ ẹ̀yin ẹrúsàn ọlọ́run tá a lọ́mọ onílùú ẹni sọ fún wa wá léèrè ní ìsìn ọmọ ó lọ ọmọ kìnnì kan náà ọmọ ọ̀fẹ́ ọmọ ọmọ àkúrẹ́ ọmọ ń pa tara jẹ ẹni kó dìde ọmọ ló ti wá ńgbà tírèsì padà sọ fún fáwọn bàbá rẹ kan níbi ìlú báyìí ni wọ́n ti wá síbẹ̀ wa léèrè ńgbà wọ́n bá fi ka ọ̀pọ̀ jù nìyẹn wọ́n padà sọ fún ọ wípé àwọn yẹn o ibi báyìí ni wọ́n ti wá sí ibẹ̀ yẹn kí wàá lẹ́nìkan fẹ́ máa fọ́ lálẹ́ pàjòjì lẹ́nìkan ìwọ gan náà táwọn tó bá mọ̀tàn tí wọ́n bá tàn pa ìwọ náà wọ́n sọ fún ọ pé baba ńlá baba rẹ ibi báyìí ló ti wá kódà wọ́n lè jẹ́ kí wọ́n mú lẹ́rú wá síbi ni gbogbo wa náà àlejò ayé ni wà kò sọ́mọ ń lù kò sí gbogbo wa náà wá bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa dá wà lákùrẹ́ nísìn ẹlòmíì ń bẹ àkúrẹ́ ràn ju kó gbénú ìlú tí wọ́n ti bí lọ ńbọ̀ bá wà tó bímọ bẹ̀ ọmọ rẹ̀ gan lè mọ́ yìí mọ́ ọmọ náà ó tún bímọ síbẹ̀ tábà padà lọ́la yóò so látara bó ṣe rí káàkiri náà inú ìlú tẹ́ ń ṣàfitì sára yín náà pọ́mọ ìlú ní bíi mẹ́rin padà rí pé ibìkan náà lẹ ti ṣe kíni o lẹ ti wá síbẹ̀ bọ́lọ̀ ń ṣe ayé àmọ́ tibì kan bọ́ síbì kan àmọ́ tibì kan bọ́ síbì kan kí ló wá dé táwọn èèyàn kan fi ń dúró lé ní wípé àwọn làwọn nílẹ̀ kọ̀sẹ́ tó nílẹ̀ ọlọ́run subhanahu wa ta'ala fún ló nílẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ yìí bọ́lọ̀ ń ṣe fẹ́ kó máa rínu àwọn èèyàn máa wà ń bẹ̀ wọ́n máa tajà wọ́n máa rajà àwọn èèyàn ń tíṣẹ̀mí lè fi rọgbọ náà nìyẹn ìyẹn rúṣàn lọ sọlọ́bi jẹ́ kí gbogbo àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ mi wọ́n pé àfẹ́rẹ́ haúsá mọ́ àfẹ́rẹ́ yorùbá mọ́ àfẹ́rẹ́ yíbò mọ́ eléyìí ò rọrùn ìlànà tọlọ́run lórílẹ̀ náà ni pé omi ni wá gbogbo wa haúsá mi ń bẹ kò lè gbélú ẹ̀ ibi ló lè gbé yorùbá mi sì ń bẹ kò lè gbé bò mí àwọn yorùbá kan tiẹ̀ ń bẹ bẹ́ẹ̀ so wọ́n mọ̀lẹ̀ yorùbá wọn padà lọ sí north ibo bí wọ́n ṣe fẹ́ràn owó tóun bá ṣe máa ń sọ pé àwọn ò islam tóun ibo mi ń bẹ kò lè gbóbò mí láyé ju kánò lọ bí wọ́n pa ọ̀tẹ̀lọ́run kò ń kú sí kánò torí pé ó rí pé ibi tọ́lọ̀ wọn bá fi jíjẹ mu tó fi sí nìyẹn ibi ọlọ́run bá fi ibùgbé wa sí jàmọ́ ibẹ̀ lágbè eléyìí gbọ́dọ̀ jẹ́ wáàsí fún gbogbo ẹnìkọ̀ọ̀kan ìwà ẹlẹ́yàmẹ̀yà ìwà amọ́dùnbí ibi la fẹ́ kẹ́ ẹ dúró sí ọlọ́run máa ń fi àlejò kó àlùbáríkà bá ara alé ara alé náà àlùbáríkà ara alé òun náà yóò papọ̀ mọ́ àwọn àlejò làlùbáríkà fi máa ń wà nínú lọ ṣùgbọ́n tá a bá ti ń wora gẹ́gẹ́ bí ẹlẹ́yàmẹ̀yà ìwọ dáa eléyìí lọ èmi dáa jù ọ lọ ìwọ lọmọ nílùú ìwọ lọmọ àtọ̀rìn wá ìwọ lọ alimuhim ìbẹ̀rù ọlọ́run lèyàn fi ń jẹ́ ní pàtàkì níwájú ọlọ́run èyàn rúsan ọlọ́run ẹ jẹ́ ká jìnà sí ìwà ẹlẹ́yàmẹ̀yà ọlọ́run nìkan ló lè sọ iye ẹ̀mí tó ti lọ lórí ìwà ẹlẹ́yàmẹ̀yà bó ṣe ń bẹ nínú ìran yorùbá bẹ́ẹ̀ náà ló ń bẹ nínú ìran haúsá àìmọye ẹlòmíì tí wọ́n jọ máa kírun nínú mọ́sálásí báyìí nílẹ̀ haúsá tó sì jẹ́ yorùbá tí wọ́n sì mọ̀ pé akírun ni tá sì mọ̀ pé èèyàn dáadáa ni nígbà tọ́rọ̀ ẹlẹ́yàmẹ̀yà bá délẹ̀ wọ́n sì tù torí pé wọ́n ní yorùbá ni bákan náà irú ẹ̀ náà ó sì mọ ẹsẹ̀lẹ̀ ńlẹ̀ yorùbá hausa tẹ́ ẹ mọ̀ pé èèyàn dáadáa ni ẹ mọ̀ ká ẹjọ́ ń kírun ni nígbà ẹlẹ́yàmẹ̀yà bá délẹ̀ jọ̀mọ́ wọ́n ní mọ́là ni wọ́n ní àbókí ni irú èyí tó ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn gbé àwòrán rẹ̀ sórí youtube ẹwọ ah, táwọn ọmọlá ń ṣe ẹwọ táwọn àbókí ṣe wọ́n ti bà nǹkan jẹ́ o owó ọ̀sọ́ ń tẹ̀yìn ṣe owó ọ̀sọ́ ń tẹ̀yìn ṣe ẹ̀wọ̀n tí gbá ṣe ẹ̀wọ̀n táwo ṣe ẹ̀wọ̀n tá là ń sọ ẹ̀yin méjèèjì òun náà ẹ fi àìbẹ̀rù ọlọ́run ẹ fi lòsẹ̀mí ilé ayé ọlọ́run lọ́mọ ẹyẹ yorùbá tẹ̀mẹ̀rẹ̀ ọlọ́mbẹ ọlọ́run lọ́mọ ẹyẹ haúsá tẹ̀mẹ̀rẹ̀ ọlọ́mbẹ ẹ̀yẹ rúṣin ọlọ́run èdè àìyedè lórí ètò ẹlẹ́yàmẹ̀yà ọlọ́run nìkan ló lè sọ iye ẹ̀mí tó ti lọ lérí ẹ̀ kódà èyí tí wọ́n ń ṣẹlẹ̀ ńlẹ̀ haúsá ń gbà mí wọ́n á gbé sábẹ́ ẹ̀sìn tẹ́sìn ò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀ pé pé tẹ́ bá gbé sábẹ́ ẹ̀sìn gan àmọ́yé mùsùlùmí tí ó lọ sí i èmi ti experience kan ní Kaduna débi wípé Ọlọ́run ló yọ mí lọ́dún náà táwọn èèyàn àwọn tọ́ọ̀gì tí wọ́n ti ti hijack ẹ̀ débi pé wọ́n ń dáwọn èèyàn dúró nu mọ́tò báyìí wọ́n ń gbowó lọ́wọ́ èèyàn tó máa yẹ pé ṣé mùsùlùmí náà tó bọ́tò tó jẹ́ mùsùlùmí gan náà wọ́n pàṣẹ jẹ wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ẹ̀ tó bá jẹ́ ẹni tí èsè mùsùlùmí wọ́n làwọn olùpà wọ́n tó bá jẹ́ mùsùlùmí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ ṣé sẹ́sìn nù ìyẹn túmọ̀ sí wípé in tá ń pè ní ẹlẹ́yàmẹ̀yà irinṣẹ́ èṣù ni èṣù máa ń lò láti fi ba ìlú jẹ́ èṣù máa ń lò láti lè fi kọ èèyàn àwọn èèyàn síra wọn ẹni tí wọ́n sun dúkìá rẹ̀ ná ẹni tí wọ́n sun gbogbo ọjà rẹ̀ ná ẹ wu ọ̀pọ̀lọpọ̀ dúkìá àtẹ̀mí tó ṣòfò nífẹ̀ẹ́ tá a bá wá wádìí ẹ lọ ẹ rí i pé gbogbo ohun tí wọ́n ń sọ náà ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà náà ni haúsá má dúró ń bí ìbílẹ̀kẹ́ dúró sí ni èyí tí wọ́n sọ nílò Àkúrẹ́ ń bí tí wọ́n láwọn haúsá nílòrò ṣé kò kórìíre báwọn ará Ọ̀bálé bó ṣe máa rí nìyẹn èyí ò gán wọn ká wà ní sásámbẹ̀ yẹn torí pé tá bá ń láti north wọn ò ní ìdí kan wọnú ẹ lọ lóró nísìn ẹ wá àbí ẹ sásá náà ni ẹ kọ̀ǹpíà rẹ̀ pẹ̀lú lóró nísìn bí ṣe máa rí nìyẹn tẹ́ bá ṣe sọ pé àwọn èèyàn kan pàtàkì ẹ jẹ́ wọn kúrò mẹ́ẹ̀ kẹwàá kúrò àbí òní wọn wà náà wà bá ti kúrò súnà tọ́lọ́run ìdí nìyí tó fi jẹ́ pé ọlọ́run ọba kó wa papọ̀ mọ́ra wa báwọn láti lè máa ṣàǹfààní fúnra wa ara alé ó ṣàǹfààní fàlejò àlejò náà ó ṣàǹfààní fara alé káàsì lọ mọ nǹkan kan dájú pé gbogbo wa náà ni ọmọ onílẹ̀ orí ilẹ̀ yìí ọlọ́run ló ní gbogbo wa náà ibì kan náà la ti wá ìwọ tó ń pè pọ́ mo nílẹ̀ ibì kan náà ni ẹ̀yin náà ti wá síbẹ̀ ìwọ ẹlẹ́yàmẹ̀yà ọlọ́run ọba lòdì sí i àfọwọ́ Hudhayfa ibn Yaman kọ́lọ́mù bá kọ́ bá wa yọ́nu sí wọ́n gbẹ ìgbà wá wípé anabi sallallahu alayhi wa sallam anabi ní gbogbo yín láti ọ̀dọ̀ anabi adama lẹ ti wá adama náà ọlọ́run dá láti ibi ìpẹ́ anabi ní ẹ lọ jáwọ́ níbi kẹ́nìkan máa ṣe fáàrí pẹ̀lú ìran tó ti wá àbí kẹ́nìkan máa ṣe fáàrí pẹ̀lú àwọn baba ńlá baba rẹ̀ tẹ́ ẹ bá lọ jáwọ́ ńbẹ̀ anabi ní ẹ yẹpẹrẹ níwájú ọlọ́run ju ayan lọ ẹ yẹpẹrẹ níwájú ọlọ́run ju ayan lọ ọlọ́run ní máa fi àpọ́nlé síyàn lára iyì àtàpọ́nlé tọ́lọ́run sì máa ń fi síyàn lára níbi ṣíṣe tọ́lọ́run ibẹ̀ ló wà ẹni bá ti ṣe tọ́lọ́run òun lẹ́ni yìí kó bá àjẹ́ dúdú kó bá àjẹ́ funfun ọ̀mí torí ó jẹ́ kódà kó jẹ́ Yorùbá kó jẹ́ Haúsá kó jẹ́ Ìgbò ẹni bá ti ń ṣe tọ́lọ́run ẹni àpọ́nlé lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́run ọba kọ́mọ́sẹ̀ ṣẹ́ni kọ̀ọ̀kan lẹ́ni àpọ́nlé lọ́dọ̀ rẹ̀ ẹ̀yà rúsìn ọlọ́run ìwà ẹlẹ́yàmẹ̀yà oríṣiríṣi ẹ̀ṣẹ̀ rẹ̀ èyí tó ṣẹlẹ̀ ń fẹ́ oríṣiríṣi nǹkan làwọn èèyàn sọ ó ń bẹ nínú táwọn èèyàn sọ pé arábìnrin kan ó gbowó nápò èyí náà nínú tó yẹ ká tún gbé yẹ̀wò náà ẹ rí i pé níjẹ̀jú asọ̀rọ̀ rìbá owó èlé àwọn gbowó nápò ńgbà tí ọ̀wá arówó ń san haúsá kan tóun ń ṣẹ́wó àbí kinní kan ni wọ́n bá a san wọ́n wá yanra wọn lálẹ́ wọ́n jẹ́ ìyàwó ní union ṣáà union ìyàwó á ní pé kí wọ́n lọ gbé wọn wá kan lọ lù wọ́n pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fàjà nù àwọn yóò tún sọ mí ẹ̀ kìnnìkan ẹnìkan nìkan létí aláyà ha gbogbo ohun tí wọ́n rí kan sọ yẹn pátá gbogbo ẹ̀ ẹ̀ṣẹ̀ náà gbogbo ẹ̀ owó nápò gan fún rẹ̀ ẹ̀ṣẹ̀ ni kí ìwọ ọkọ tó ń bẹ nulẹ̀ tó mọ̀ pé ìyàwó rẹ̀ ń gbowó nápò ìyẹn náà ó pé sọkọ gidi aslam ìyàwó rẹ̀ lọ ń gbọ́kùnrin míì lọ ń gbowó lọ́wọ́ san owó tó yá ìwọ ọkọ yẹn náà bọ́ọ̀bà tiẹ̀ wàá jà ṣèbí ìyàwó rẹ̀ wà lé ìyàwó rẹ̀ ló bá jà kì í ṣe ẹni tí ìyàwó rẹ̀ ló bá torí pé ẹni tó dúró ní sáàbù rẹ̀ ìyàwó tiẹ̀ ló lọ bá kì í ṣe pé lọ́wọ́ káyàwó rẹ̀ mọ́nú rẹ̀ àwọn agbára kan tí ò sí lọ́wọ́ àwọn union ẹni tó bá jọ union ń bẹ̀ kó máa gbọ́ àbí kó máa gbọ́ ìmọ̀ téèkì òfin sọ́wọ́ ara ẹni kẹ́nìkan oníkẹ́ lọ gbẹ́nìkan lọ pa láì ṣèjọba láì ṣe ẹni tó fi wà lọ́wọ́ ẹ̀ gbogbo oríṣi nígbà tán á sọ̀rọ̀ ń tán nísìn ẹwẹ̀ mi tó lọ lórí ọ̀rẹ́ ìdí nìyẹn tó fi jẹ́ pé nígbà tó fi ti wà nínú ìlú ẹnìkan ò lè take law to his hand kọ̀ọ̀kan decide pé kán lọ gbéyàn kan wá láì ṣe ìjọba gbogbo oríṣiríṣi àwọn nǹkan báyìí fìtínà ló máa ń dálẹ̀ tó bá ṣe pórí bẹ́ẹ̀ o torí oríṣiríṣi nǹkan làwọn èèyàn sọ kó so kàn fà á ṣùgbọ́n lórí eléyìí obìnrin rẹ ti ń lọ ilé onílé ti ń lọ ń sùn bẹ́ẹ̀ obìnrin rẹ ló bá wí eyín ẹ̀ṣẹ̀ kan nìyẹn ẹlẹ́ẹ̀kejì ìwọ tó já húsá náà pẹ́yọ̀ ń ṣẹ́ dọ́là ní nǹkan kan bọ́ bá délé bẹ́ẹ̀ bá rí ìyàwó wọn lúrú níyàwó wọn máa wọ́n sì lè kó fifty wọ́n lè kó twenty dollars wọ́n lè kó fifty dollars wọ́n lè kó fálì níbi náà ti ń ṣẹ́ dollars wọ́n ti ń ṣẹ́wọ́ bẹ́ẹ̀ bá rìn káàkiri ẹ̀ rà sírí wọn ẹni tó bá sì mọ̀ wọ́n délé ìyàwó lè pé lúrú níyàwó wọn máa nulẹ̀ àwọn ìyàwó máa nulẹ̀ wọ́n sì máa ṣèṣe olówó níbi náà ti ń ṣẹ́wọ́ wọ́n máa kó fáwọn àlè ẹ wá wo ẹ̀ṣẹ̀ ká ló rí bẹ́ẹ̀ náà bí wọ́n ṣe sọ̀rọ̀ torí pàwọ̀ sí bẹ́ẹ̀ káwo ló wá rí bẹ́ẹ̀ náà ẹ wo ń tẹ̀ṣẹ̀ bí ẹ wo yẹ ẹ̀mí tó sọnù látara zina àtòwé ilẹ̀ ká ní bó ṣe rí náà wọ́n wá ní obìnrin wọn pa ọkùnrin haúsá náà wọ́n náà pa àwọn méjèèjì ẹ wo nǹkan kọ̀ wá mọ lórí àwọn méjèèjì nìkan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó wá sọnù látara ẹ̀ ẹni tó bá kún ṣe zina náà kí ni ṣẹ̀rí àníkún ṣe tó ti níyàwó ńlé àti tó ti lọ́kọ kí ni ṣẹ̀rí wọ́n lè lóko pa náà ni so kúkú àwọn méjèèjì náà dọ́gba bó tilẹ̀ jẹ́ pé kì í sọ̀nà tíṣẹ̀rí àwọn fi sọnù kò wá mọ lórí àwọn méjèèjì yẹn nìkan mọ́ ẹ wá wo iye ẹ̀mí tó sọnù àtoríṣiríṣi ọ̀rọ̀ míì táwọn èèyàn sọ pó fà á ṣùgbọ́n tẹ bá lò lọ wájú tẹ bá wò lọ ẹ̀yìn ẹ rí wípé ìpìlẹ̀ gbogbo ọ̀rọ̀ yẹn náà ìjẹ́lẹ́yàmẹ̀yà torí àwọn slogan táwọn èèyàn ń sọ bí wọ́n ṣe ń bára wọn jà níta sọ pé àwọn àbókì yóò lọ àwọn yorùbá yóò lọ àwọn àbókì àwọn haúsá náà ń sọ haúsá náà fi ń sọ wípé àwọn ti pa wọn àwọn lórí ẹlẹ́yàmẹ̀yà ibi táwọn àti ibi táwọn tó kà wá nìyẹn ẹ kíní kan lọ́fà kíní kan ní oríṣiríṣi nǹkan làwọn èèyàn lè sọ ṣùgbọ́n tó clear nínú ọ̀rọ̀ yẹn ni pé ẹlẹ́yàmẹ̀yà àfẹ̀yìn bímọ ẹ̀yìn náà ò lè lé wa àjọjọ níbí ni èyí tó bí èyí tó pọ̀ jù mẹ́rin ẹ̀yà rúṣin ọlọ́run ẹlẹ́yàmẹ̀yà ọlọ́run ló mọ iye ẹ̀mí tó ti ṣòfò láti bí ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ọlọ́run ló mọ iye property nǹkan ní tó ti bàjẹ́ nípa ọ̀rọ̀ ẹlẹ́yàmẹ̀yà ọlọ́run ló mọ iye àlùbáríkà tó ti kúrò nílùú látọ̀rọ̀ ìwọ̀ ẹlẹ́yàmẹ̀yà ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ̀sìn Islam ó kó gbogbo àwa mùsùlùmí papọ̀ láì ní wo àwọ̀ wa láì ní wo èdè wa láì ní wo ibi tí oníkálukú wa ti wá eléyìí ló fà á tó fi jẹ́ pé mùsùlùmí gbogbo bí téèyàn bá ti dé èèyàn ti dé lu èèyàn téèyàn bá ti bá wọn mọ èèyàn mùsùlùmí padà bẹ̀rẹ̀ bó kó nàìjíríà bó bá dórílẹ̀-èdè míì tó bá ti bá àwọn ọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí tọ́lọ̀ ní kún kẹ́sìn ò yé wọn bó ṣe yé wọn náà ó rí i pé ó fi làtò ọmọ rò pé lé náà ló wà eléyìí ọlọ́run ṣe fáwọn mùsùlùmí kò sí fún gbogbo àwọn ẹlẹ́sìn tó kù èèyàn lè lọ bí téèyàn ò ní fámìlì sí tí mùsùlùmí bá ti wà ń bẹ́ẹ̀ tọ́lọ́ sì sàánú yẹn kó jẹ́ pé àwọn mùsùlùmí tán gbẹ̀sìn yìí ni kódà ò ní fẹ́ lọ lè rẹ̀ gan mọ́ torí pé wọ́n máa bọ́ gbé gẹ́gẹ́ bí ọmọ ìyá ọmọ bàbá eléyìí jọ kan nínú ẹwà Islam tó ṣe pọ́ gbọ́ ọ̀rọ̀ àwa mùsùlùmí àti pátì lẹ́nu ká gbìyànjú ká ríra wa gẹ́gẹ́ bí ọ̀kan ṣoṣo ká bára wa gbé gẹ́gẹ́ bí ọmọ ìyá ká máa ronú àgbéga ọmọ làkejì ká máa ronú ìṣubú àwọn ọmọ ìyá wa àwọn tó o bá ń bẹ̀ ronú dáadáa fún wọn ìwọ tó dé wá bá wọn bẹ̀ náà káwọn náà ronú dáadáa fún wọn eléyìí nìkan tá à ń pè ní islam ẹ̀yìn ẹrúsìn ọlọ́run anabi sallallahu alayhi wa sallam ó sọ àwọn mùsùlùmí dìkan àfọwọ́ abubakar larubawa ni bilal ọmọ ethiopia ni habasha suhaib ọ̀kan náà àwọn sàábé ni ará rome ni bákan náà salman ará persian ni gbogbo àwọn wọ̀nyí ìlú tí wọ́n ti wá orílẹ̀-èdè tí wọ́n ti wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ogun wọn bẹ lábẹ́ àṣà islam kan ṣoṣo débi pa àwọn amẹ́yàtọ̀ láàrin gbogbo wọn nígbà tí wọ́n wà lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam anabi rí lárúbáwá ńlẹ̀ kò ní kó máa pẹ̀rún fóun bilal dúdú anabi ní kó máa pẹ̀rún eléyìí oúnjẹ kó yé wa wípé kò sẹ́lẹ̀yàmẹ̀yà nínú ẹ̀sìn islam anabi ò ní ká abubakar máa pẹ̀rún abubakar funfun ni lárúbáwá ni ó tún jẹ́ fámílì ànábì sallallahu alayhi wa sallam ìran kùrẹ́ṣì síbẹ̀síbẹ̀ ànábì ọ̀sọ̀ fẹ́ ká bùrọ̀ kó máa pẹ̀lú bilal ẹrú tó gba islam tó tún jẹ́ aláwọ̀ dúdú wọn là nábì ní kó máa pèrún sallallahu alaihi wasallam so látara àdí eléyìí ẹ jẹ́ kí a kóra wa mọ́ra kí a ríra wa gẹ́gẹ́ bí ọmọ ìyá kan ṣoṣo ẹni tó bá ti kan ẹnìkan nu wa ó ti kan ẹnìkejì láì ní sọ wípé ṣèbí kìí sọmọ ìlú wa ṣèbí kìí ṣe léde wa ṣèbí kìí sara wa gbogbo àwa mùsùlùmí innamal mu'minuna ikhwa gbogbo mùmìnì pátá ọmọ ìyá kan náà ni wa ìbáàjẹ́ haúsá ìbáàjẹ́ yíbò ìbáàjẹ́ yorùbá gbogbo wa pátá ọmọ ìyá kan náà ni wa gbogbo alátọ̀dọ̀ ádámọ̀ láti wà gbogbo wa náà àti ádámà àtàwa náà inú ìpẹ́ lápàdà kan yìí sí ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ jẹ́ á pé islam ọ̀kan ṣoṣo ni o ọlọrun ọba wa ọ̀kan ṣoṣo ni bákan náà kíblà tá à ń dojú kọ kírun kò yàtọ̀ síra wọn ọ̀kan ṣoṣo ni iṣẹ́ tọ́lọ́run sì rán gbogbo àwọn ànábì ọlọ́run pátá ọ̀kan ni o àwọn èèyàn ni wọ́n pín sí yẹlẹyẹlẹ o ìtànàbí ibrahim wa sọ ìtànàbí nuhu sọ lànàbí ibrahim wa sọ ìtànàbí ibrahim wa sọ òun náà lànàbí musa sọ. So níta anabi musa sọ òun là anabi isa sọ níta isa sọ òun náà là anabi muhammad sallallahu alaihi wa sallam sọ níta wọn wá sọ náà ni pé àní ibùdó allah wa chitani ibùdó ọlọ́run nìkan ni ẹ máa sìn ẹ máa bọ̀ sà iṣẹ́ tọ́lọ́run náà gbogbo àwọn anabi ọlọ́run ni rìsáàlà yẹn mẹ́sẹ̀jì kan mẹ́sẹ̀jì yìí ẹyọ kan ṣoṣo náà so idan àwa tí wọ́n rán wọn sí náà ẹ̀yẹ ká jẹ́ ẹyọ kan ṣoṣo ẹ̀yẹ rúsan ọlọ́run ẹ jẹ́ ká páyà ọlọ́run ká jìnà sí abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́ mọ́ṣẹ́ ẹ̀kọ́ ẹnì kọ̀ọ̀kan wa ibadallah ẹ̀yẹ rúsan ọlọ́run udkurullaha yadhkurukum ẹ̀já máa rántí ọlọ́run ní gbogbo ìgbà ọlọ́run máa rántí wa washkuru ala ni'amihi yazidkum ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lórí àwọn ìdẹ̀ra tí ọlọ́run bá ń ṣe fún wa ẹ má jà fojú rénà èyíkéyìí nínú ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa èyíkéyìí nínú ìdẹ̀ra ọ̀nà wo la fi ń dúpẹ́ ìdẹ̀ra o náà ni kí a máa lo ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa lọ́nà ìfẹ́ tọ́lọ́run ká má lò láti fi yapa àṣẹ ọlọ́run ojú lọ́lọ́run fún ọ kí ló ń fojú wò àlàáfíà tọ́lọ́run fún ọ níbo ló ń lò sí ẹni tọ́lọ́run fún lálàáfíà jẹ̀mọ́ ẹni tó ń arm rọ́bà àlàáfíà lónìí ẹni tí tó sìkì ẹni tó ń sàárẹ̀ kò lè rọ́bù abẹ́ jẹ̀mọ́ àlàáfíà ló náà ní ẹ̀wù tó ń lò sí ọwọ́ arọ́bù tán wọn ò wá rí mú ọwá dénú ilé ọwá ní ẹ̀bùn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó wá pe àwọn èèyàn ó dáná oúnjẹ pé ẹ̀bùn dúpẹ́ kóun máa lọ rí kóun máa bọ̀ rí kódà ó tún lè pa àwọn àfáà gan ṣùgbọ́n àwọn èèyàn ò lè já àfáà dáadáa o so ó lè pa àwọn kan tó ń pera wọn láwọn kan tó wá bùn sàdúà táwọn ní ó tún láwọn tó fẹ́ sọ kùránì mi kà lẹ́yìn ìgbà tọ́lọ́run ti sọ kùránì tiẹ̀ kalẹ̀ tán wọ́n tún sọ kùránì kalẹ̀ wọ́n tún lè gba gbò wọ́n lè gba màálù wọ́n lè gba owó ẹ̀ jẹ́mọ́ àyíntó náà sọ ní pé òun dúpẹ́ sọ́pẹ́ lẹ́yìn ní òun sọpẹ́ torí pé àlàáfíà tọ́lọ́run fún yẹn níbo ló ń lò sí ó ń lò síbi ìyapa àṣẹ ọlọ́run so olórí tó ń pè lọ́pẹ́ òní tó ṣe fún ọ yẹn lò ó láti fi wọ ojú rẹ ọlọ́run sì gbé jìnnà sí kò fi ìyapa àṣẹ ọlọ́run ìyẹn ni àṣàṣù ṣokò ìyẹn ni ìpìlẹ̀ tá ń pè lọ́pẹ́ ṣùgbọ́n kéèyàn máa lo tọ́lọ́run ṣe fún yẹn láti fi ìyapa àṣẹ ọlọ́run kọ́ wa ló ń dúpẹ́ kódà kọ́ ọmọ ṣe alhamdulilayi nígbà five million ọlọ́run nígbà kí ló bó o lo ṣe ń lo ìdẹ̀ra yẹn abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ kọ́mọ́sẹ̀ ṣọwálẹ̀ ní tí ó lè máa dúpẹ́ o ẹjẹ́ àmọ́ dúpẹ́ lórí àwọn ìdílé atọ́lọ́wọ́n bá ṣe fún wa ọlọ́run ó máa ṣe àlékún ẹ̀ wàlẹ̀ dhikrullahi akbar ìrántí ọlọ́run ló tóbi jùlọ wallahu ya'lamu ma tasna'un ọlọ́run nímọ̀ nípa àtẹ́nìkọ̀ọ̀kan wá ń ṣe níṣẹ́ kó mo yọ salatikum yarhamkumullah